ẹ káàbọ̀ padà bí ẹ̀yin bá ní ohun kan tẹ́ fẹ́ fi tó tẹlifíṣàn Orísun létí ẹ kọ sí nọ́mbà tí ń bẹ ní ojú ìwòran yín tàbí kí ẹ ya fọ́nrán ohunkóhun tó bá ń ṣẹlẹ̀ ládùúgbò yín tẹ́ fẹ́ ká fi ṣe àfihàn lórí Orísun kẹbi ṣọwọ́ sí nọ́mbà tẹ́ ń wò lọ́wọ́. àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Kebbi ti gba àwọn awakọ̀ lámọ̀ràn láti máa lo ojúlówó nọ́mbà ìdámọ̀ ọkọ̀. aṣojúkọ̀ròyìn wa ní ìpínlẹ̀ Kebbi Hasan Taiwo Adeleke jábọ̀ lórí eléyìí fún wa gẹ́gẹ́ bí ó ti mú ìròyìn náà wá fún wa nínú ọ̀sẹ̀ tó parí ẹjá wò ìkìlọ̀ ti wáyé láti iléeṣẹ́ àwọn ọlọ́pàá nílùú birnin kebbi tí í ṣe olú ìlú ìpínlẹ̀ kebbi kebbi state command ìkìlọ̀ yìí wáyé sí gbogbo ará ìlú pàtàkì jùlọ àwọn tí wọ́n ní nǹkan ègùn pátápátá vehicles owner ìkìlọ̀ náà wá láti ẹnu ọ̀gá àgbà àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ yìí cp agunbíadé olúyẹmí lásòrè psc lórí ṣíṣe ìkìlọ̀ fún gbogbo àwọn oní nǹkan ègùn látòrí alùpùpù motorcycle àti ọlọ́kọ̀ èyí tó jẹ́ àdálò private tàbí ti ìṣòwò commercial wípé gbogbo ẹni tí ọwọ́ bá tẹ̀ pẹ̀lú síso nọ́mbà tí kìí ṣe ti orílẹ̀-èdè yìí tàbí ti àdáni special number láì ní ojúlówó ìwé rẹ̀ láti ọ̀dọ̀ ìjọba yóò di fífi ọwọ́ òfin mú pẹ̀lú fífà lé ilé ẹjọ́ lọ́wọ́ nítorí àsìkò ti tó báyìí láti gbógun ti àwọn ìwà yìí látàrí látàrí àti dẹ́kun jíjí ọkọ̀ gbé àti láti dẹ́kun jíjágbà alùpùpù ní àárín ìlú àti ní agbègbè yíká ìpínlẹ̀ náà TCP Lásoore sì jẹ́ kí ó di mímọ̀ fún ará ìlú wípé gbogbo ẹni tí ọwọ́ bá tẹ̀ kò ní rí àforíjì àfi kí olúwa rẹ̀ fi ojú ba ilé ẹjọ́ nígbà tí tẹlifíṣàn Orísun bá ọ̀gá àgbà àwọn ọlọ́pàá yìí sọ̀rọ̀ ẹ ká gbọ́ wọn ọ̀rọ̀ lórí nọ́mbà sí ọkọ̀ gbogbo ọkọ̀ tí ó bá wọ orílẹ̀-èdè yìí ló gbọ́dọ̀ ní nọ́mbà tiẹ̀ ní orí ẹ̀rọ eh, eh, ẹ̀rọ kọ̀ǹpútà that is ẹ̀rọ ayélujára tí wọ́n bá dẹ̀ ti ní tí wọ́n eh, gbogbo nọ́mbà tí wọ́n bá rẹ́gísà lórí ẹ̀rọ ayélujára tí wọ́n bá jírú mọ́tò bẹ́ẹ̀ lọ a ò ní lè rí ìdí rẹ̀ kí a à ní lè rí nítorí pé kò ní sí eh, chassis àti engine number ẹ̀ nínú ẹ̀rọ ayélujára tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé sílẹ̀ nítorí èyí ẹnikẹ́ni tí ó bá so nọ́mbà tí ò yẹ ti ọkọ̀ ó di dandan òfin máa mú un a ò sì ní dáríjì a ó mú un lọ sílé ẹjọ́ nítorí náà mo ń fi eléyìí àsìkò yìí sọ fún gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá ń gbé nọ́mbà sí ọkọ̀ tí ò ti ṣe kó rẹ́gísítà ẹ̀ kó lọ wá kó lọ rẹ́gísítà ẹ̀ nínú ní registration office tó bá ti rẹ́gísítà ẹ̀ wọ́n máa gbé e sínú ẹ̀rọ ayélujára àá wà lè wádìí ẹ̀ ní ọjọ́kọ́jọ́ ká ní wọ́n jí o àbí kọ́kọ́ ṣẹlẹ̀ sí à lè mọ gbogbo nọ́mbà ọkálùkù ẹ̀dẹ̀ ti mọ pé gbogbo wa náà ni a ní àṣẹ sìn láti rẹ́gísítà ọkọ̀ ní orúkọ ara wa ẹ jẹ́ ká rẹ́gísítà ní orúkọ ara wa èyí tí a máa gbé nọ́mbà ìlú àjòjì nọ́mbà diplomatic àbí du pé àbí mo spy vehicle kọ́ máa lọ gbé nọ́mbà spy nìkan lọ ń gbá lọ́wọ́ ló máa wọ́n náà ẹ máa gba spy nọmba ọlọ́pàá sí mọ́tò yín gbogbo nǹkan báyìí ló nǹkan ó rọ́ọ̀gì tí òkè bá ṣe company bíi bank bíi waec àwọn ẹni wọ́n ní àṣẹ láti lo spy number spy number wà fún individual wà fún ẹni ìfún ẹnì kọ̀ọ̀kan lọ́tọ̀ọ̀tọ̀ rárá spy number wà fún ẹ bíi ẹ company ni kò sí kí pé ẹ ẹ ẹnìkan á lọ gbà á gbé sí mọ́tò á tún gbé sàárì sí lílo sàárì náà ó ní àwọn èèyàn tí wọ́n ní entitlement láti lò ìwọ tí o tí o tí o ní ẹ̀tọ́ láti lò tó o bá lò tí a bá mú ẹ a ò ní dáríjì ẹ o torí kó má di pé àṣọ fún yín o láti tètè sọ ilé sílẹ̀ tó dà àtìgbà tí a bá bẹ̀rẹ̀ lórí yẹn òun kálukú ẹ̀ nílé sọ pé ẹ̀ gbọ́ òyìnbó ní to be forewarned is to be forearmed àti sọ ilé lẹ̀ tó tọ́ a bá bẹ̀rẹ̀ sí mú yín ẹ̀ má yẹ kó yà lẹ́nu ní especially ní Kebbi State lákòótán ìṣe ni alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ yìí PRO DSP Nafiu Abubakar náà sọ̀rọ̀ pẹ̀lú Orísun wípé ìṣe ni òun gbé òṣùbà fún iléeṣẹ́ móhùnmáwòrán yìí pẹ̀lú àǹfààní tí wọ́n tó fún gbogbo Yorùbá ní ìpínlẹ̀ yìí lórí gbígbọ́ ìròyìn ìpínlẹ̀ yìí ní èdè Yorùbá pẹ̀lú àdúrà wípé iléeṣẹ́ tẹlifíṣàn náà kò ní di ìtàn lágbára Ọlọ́run Hasan Taiwo Adeleke ló ń jábọ̀ ìròyìn ìròyìn láti ìpínlẹ̀ Kebbi fún iléeṣẹ́ tẹlifíṣàn Orísun. ẹ káàbọ̀ padà ìpínlẹ̀ Kebbi náà la ṣì wà lórí òfin kónílégbélé tí kò jẹ́ kí àwọn ọmọ iléèwé lọ sí iléèwé àwọn olùkọ́ ti bẹ̀rẹ̀ sí ní gba àwọn òbí àti àwọn alágbàtọ́ lámọ̀ràn lórí ìdúrósílé táwọn ọmọ náà dúró sílé aṣojúkọ̀ wa ní ìpínlẹ̀ Kebbi Hasan Taiwo Adeleke tún jábọ̀ lórí eléyìí fún wa àwọn àjọ olùkọ́ ní ìpínlẹ̀ kebbi kebbi state nigeria union of teachers nut kebbi state wing ti gba òbí àti àwọn alágbàtọ́ nímọ̀ràn látàrí títìpa àwọn iléèwé nípínlẹ̀ yìí àti káàkiri orílẹ̀-èdè yìí nítorí dídènà pínpín gbajúgbajà àrùn tó gbòde kan coronavirus tí a mọ̀ sí covid nineteen àmọ̀ràn yìí wá látàrí àti mójútó àwọn ọmọ yìí ní àsìkò tí ilé ẹ̀kọ́ ikọ̀ wọn wà ní títìpa yìí wípé kódà kí òbí má ní owó àtilégbà olùkọ́ fún wọn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kí wọ́n jẹ́ kí wọ́n máa ṣe àyẹ̀wò ẹ̀kọ́ tí wọ́n ti kọ́ lóòrèkóòrè fún ìrànlọ́wọ́ wọn tí wọ́n bá padà sí ẹnu ẹ̀kọ́ wọn nítorí Yorùbá bọ̀ wọ́n ní ọwọ́ tó bá dilẹ̀ lèṣù máa ń bẹ̀ níṣẹ́ tẹlifíṣàn Orísun gbìyànjú láti lè gbọ́rọ̀ lẹ́nu alága àjọ yìí NUT chairman ṣùgbọ́n ìṣe ìgbésẹ̀ yìí já sí pàbó ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìṣe ni a ní àǹfààní láti sọ̀rọ̀ pẹ̀lú àwọn olùkọ́ kan ẹ jẹ́ ká gbọ́ wọn. ajá kan ní ara àwọn principal àwọn private school Basawara Institute of Comprehensive Education ìmọ̀ràn mi fún àwọn òbí àti àwọn alágbàtọ́ ní àsìkò tí ó ní kónílé ó gbélé yìí ni pé kí wọ́n mójútó àwọn ọmọ wa lóòótọ́ ṣe gbogbo wa náà ni a fi ní agbára láti gba olùkọ́ tí ó mọ̀ lọ sí ojúlé sójúlé láti rí i pé wọ́n ṣe àmójútó ẹ̀kọ́ tí a ti kọ́ àwọn ọmọ ní ìgbà kan rí torí pé ọwọ́ tó bá dilẹ̀ òun lè sùn bẹ̀ lọ́wọ́ ẹ̀ kí àwọn ọmọ wa kọ́ mọ̀ fi àsìkò yìí kọ́ ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ wọ́n sì mọ̀ fi àsìkò yìí máa rìnrìn régbè ká kí wọ́n máa wo ẹ̀kọ́ ìta ti kọ́ wọn tẹ́lẹ̀ ó ṣe pàtàkì torí pé ọwọ́ tó bá dilẹ̀ òun náà lè sùn bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ kí wọ́n wá dákun kí wọ́n bá wa ṣàmójútó wọn ẹni tí ò lágbára láti gba olùkọ́ kí wọ́n rí i pé àwọn ọmọ wọn ń yẹ ìwé wọn wò kódà kó jẹ́ wákàtí kan láàrin wákàtí mẹ́fà ni wọ́n bá ráyè yẹ àwọn ìwé wọn wò yóò ṣe wọ́n láǹfààní kò dẹ̀ ní mú wọn gbàgbé èyí tí a ti kọ́ wọn. Hasan Taiwo Adeleke ló ń jábọ̀ ìròyìn láti ìpínlẹ̀ Kebbi fún iléeṣẹ́ tẹlifíṣàn Orísun. ẹ káàbọ̀ padà arábìnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ ìdòwú adékọ̀yà ẹni tó fi ẹnu rẹ̀ kọlu ìjọba ìpínlẹ̀ Ògùn lórí oúnjẹ tíjọba náà pín fún àwọn ará ìlú lásìkò òfin kónílégbélé yìí tí padà wá fi ẹnu rẹ̀ gbolẹ̀ bí ó ti tọrọ àforíjì lọ́wọ́ gómìnà Dàpọ̀ Abíọ́dún ti ìpínlẹ̀ náà torí ẹnu tí ìgbín rẹ̀ fi bú òòṣà ó ti padà wá fi gbolẹ̀ bá náà wá fún yín nínú ọ̀sẹ̀ tí a lò tán yìí ẹ já wò ẹnu tí ìgbín ọmọbìnrin ìdòwú adékọ̀yà fi bú òrìṣà ìjọba ìpínlẹ̀ Ògùn ó ti fi ẹnu ọ̀hún gbolẹ̀ báyìí nípa títọrọ àforíjì lọ́wọ́ gómìnà dàpọ̀ abíọ́dún àti àwọn olùṣèjọba pẹ̀lú rẹ̀ pàápàá alága ìjọba ìbílẹ̀ ìjẹ̀bú òde ọmọbìnrin adékọ̀yà ìdòwú yìí ló ti fọ́nrán kan síta láìpẹ́ yìí láti tàbùkù ìṣèjọba ìpínlẹ̀ Ògùn nípa sísọ̀rọ̀ kò bákùngbé sí oúnjẹ tí ó dé ọ̀dọ̀ rẹ̀ wípé wọ́n pín fún òun ẹ ká wo díẹ̀ níbẹ̀ ẹ wo wọ́n fẹ́ pa wá lógún stéètì wọ́n ní ká jókòó sílé pé covid nineteen ṣé lẹ́yìn gan eléyìí ò ṣe covid twenty five nínú ìwádìí tẹlifíṣàn Orísun ìròyìn fọ́nrán ọ̀hún dé etí ìgbọ́ ìjọba ìpínlẹ̀ Ògùn ní èyí tí wọ́n sì rí Ìdòwú Adékọ̀yà gẹ́gẹ́ bí ẹni tí ó tọ́ sí ìjìyà kan gẹ́gẹ́ bí ẹni tó bá tẹlifíṣàn Orísun sọ̀rọ̀ ti sọ ṣùgbọ́n ṣáájú ní Ìdòwú ti tètè ti fọ́nrán mìíràn síta tó sì ń bẹ̀bẹ̀ fún ìdáríjì ẹ jẹ́ ká gbọ́ bí ó ti sọ. ẹ kúrò lẹ ẹ̀yin ọmọ Nàìjíríà most especially Ogun State ní Ìjẹ̀bú-Òde èmi Ìdòwú Adékọ̀yà ni mo sọ̀rọ̀ èmi ni mo ṣe fídíò nípa oúnjẹ tó ń pín ní Ìjẹ̀bú Òde Your Excellency sá mo kàn ṣe fídíò yẹn mi mọ̀ pé ó máa rí báyìí mi ò fi ṣe rí ìkà ṣùgbọ́n ẹ má bínú tó bá tiẹ̀ rí bẹ́ẹ̀ wọ́n ní ọmọdé òkè mẹ́kọ jẹ kó má ra lọ́wọ́ your excellence sir i'm very sorry ẹ má bínú ẹ má bínú sí mi a ti jẹ ẹ̀wà náà a fi ṣe mọ́ínmọ́ín ìkọ̀kọ̀ oníṣọmọ yín àbúrò onídébá yín àti fámìlì yín àti gbogbo àwọn tó súnmọ́ yín àti gbogbo àwọn tó ṣiṣẹ́ ní chairman ìjẹ́bú ìlú ìkọ̀kọ̀ oníṣẹ́ mọ́ ìṣẹ́gun máa rí wàhálà tó máa ń dáhùn. ẹ ní jábọ́ ọlọmọkẹ́ síbẹ̀ ọ̀pọ̀ àwọn ènìyàn ló sì ń bu ẹnu àtẹ́ lu ìwà àrífín tí ìdòwú wù pé ó jẹ́ ohun tó burú jáì bó sì tọ́ sí ìjìyà kan tàbí méjì lábẹ́ òfin bí àwọn ènìyàn ti ń sọ lórí ẹ̀rọ ayélujára nígbà tí àwọn mìíràn sọ wípé níwọ̀n ìgbà tí ó ti tọrọ fún ìdáríjì kí ìjọba ìpínlẹ̀ Ògùn foríjì ṣùgbọ́n di àsìkò tí à ń kó ìròyìn yìí jọ tẹlifíṣàn Orísun kò tí ì mọ̀ tàbí gbọ́ ìgbésẹ̀ ìjọba ìpínlẹ̀ Ògùn lórí ọ̀rọ̀ náà bí ó bá ṣe jẹ́ a ó máa fi tó yín létí ṣògo rẹ́ni fún tẹlifíṣàn Orísun. ẹ káàbọ̀ padà lákòótán lórí òfin kónílégbélé kólókó mọ́ròkó kọ́lọ́nà sì máa yẹ̀nà èyí tó ń bẹ lóde láti dènà ìtànká àrùn COVID-19 ó ti bẹ̀rẹ̀ sí ní ní àwọn ìpalára kan lára àwọn ará ìlú èyí ló wá jẹ́ kí àwọn ènìyàn sọ èròǹgbà ọkàn wọn lórí ipa tí òfin náà ní lórí ìgbé ayé wọn àti lórí ètò ọrọ̀ ajé wọn gẹ́gẹ́ bá ti mú ìròyìn wá fún yín nínú ọ̀sẹ̀ tí a lò tán yìí ẹ já wò àwọn ènìyàn kan ní orílẹ̀-èdè nàìjíríà ti ń kọ̀mínú lórí àfikún òfin kónílé-ó-gbélé eléyìí tí ó bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ muhammadu buhari ti kéde rẹ̀ ní lọ́ọ́lọ́ yìí bí a kò bá gbàgbé wípé ọjọ́ mẹ́rìnlá àkọ́kọ́ ní ààrẹ muhammadu buhari ti kọ́kọ́ kéde láti dènà ìtànkálẹ̀ àrùn burúkú covid-19 kó tó di ọjọ́ kẹtàlá oṣù kẹrin tí ààrẹ muhammadu buhari tún kéde ọjọ́ mẹ́rìnlá mìíràn tí í ṣe ọ̀sẹ̀ méjì láti dènà àrùn covid-19 ní ìdí èyí àwọn ènìyàn sọ èròǹgbà ọkàn wọn fún tẹlifíṣàn Orísun ẹ jẹ́ kí a gbọ́. ní ti àfikún ọjọ́ ìgbélé tí wọ́n fún wa lọ́wọ́lọ́wọ́ yìí títa ríro là ń kọ́la ní o èmi bá rọ àwọn ènìyàn wípé kí á tẹ̀lé òfin yẹn torí ìjọba tó ní ká gbélé wọ́n ti kà wọ́n ti rí nípa àwọn tí wọ́n ní kí wọ́n gbélé lórílẹ̀‐èdè kan tí wọn ò gbélé bẹ́ẹ̀ tí ó dẹ̀ ti jájọ wọn lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ ń sìn níbi ìgbépamọ́ tí orílẹ̀‐èdè yìí ní fún ìwọ̀nba ènìyàn díẹ̀ ni báwo a ló ṣe máa rí nígbà tí ọ̀pọ̀ àti ọ̀gọ̀rọ̀ ènìyàn bá wá dùbúlẹ̀ àìsàn lẹ́ẹ̀kan ṣoṣo tí ìjọba ò ní àǹfààní láti lè ṣàkóso rẹ̀ so ó dára o ó dẹ̀ yẹ ní títẹ̀lé láti gbélé ní àkókò yìí. bẹ́ẹ̀ ṣe rí mi mo iṣẹ́ ni mo ń tọrọ lórí lórí iwájú ilé mi torí wọ́n ní ká má jáde mo ní ọmọ kan ìyàwó mi ti kú kò sí ẹni ìrànlọ́wọ́ àfi tí n bá jáde ṣiṣẹ́ nísìn a lè bára wa kí ìjọba kó rọ̀ wá lọ́wọ́ mo fi ọlọ́run bá bẹ̀ yín o jọ. kọ́lọ̀ ń ṣàánú wa ni a mọ̀ pé àwọn ìjọba wa wọ́n ń gbìyànjú láti jẹ́ kí wọ́n dẹ́kun àìsàn yìí ṣùgbọ́n bí wọ́n ṣe ń gbìyànjú náà àwọn aráàlú kò ń ṣe nǹkan tó rírì tí ó easy fún wọn láti wà nílé fún two weeks tá a lò tán yìí another one tó tún máa fi sí i báyìí sìn ẹ mọ̀ pé àwọn èèyàn ń complain gan ebi ebi ń pa àwọn èèyàn so ó jẹ́ nǹkan tí ara wọn ò gbà ara gbogbo àwọn èèyàn ò gbà because eh, ká ní pé provision wà ń sìn ni gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ gbogbo àwọn owó tán ni wọ́n fẹ́ fáwọn èèyàn kan fáwọn èèyàn kan rí nǹkan rà sílé ṣe mọ̀ pé àwọn èèyàn á òbè wọ́n á gbọ́ kìlọ̀ ṣùgbọ́n bí ò ṣe sí nǹkan kan lọ́wọ́ àwọn èèyàn yín sìn yìí á di pé oníkálukú á fẹ́ wá bó ṣe máa jẹ fún fámílì ẹ̀ so kò ń ṣe nǹkan tí ó rọrùn ṣùgbọ́n láti jẹ́ kí ó rọrùn fún gbogbo wa kí àwọn ìjọba wa kan jọ kan try kan gbìyànjú láti make sure pé nǹkan tán láwọn fẹ́ pín fáwọn èèyàn ó di ọwọ́ oníkálukú láti lè jẹ́ kí àwa náà cooperate fún nǹkan tó fẹ́ ṣe. lákòótán wọ́n rọ ìjọba láti gbé ìgbésẹ̀ tí yóò mú wíwà nínú ilé rọrùn fún wọn kí àwọn pẹ̀lú lè wà lálàáfíà láìsí ebi. tó ó parí náà ni òpin sinimá àkójọpọ̀ ìròyìn wa fún sáà tí a wà yìí kò ní ju bí a ti mú wa lọ a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin aráalé tí ẹ bá farabalẹ̀ wo àkójọpọ̀ ìròyìn yìí tọ́lá tó ń bọ̀ kò ní bá wa nínú sàárè títí di ọ̀la táwọn mú àkọ́tún ìròyìn wá fún yín ẹ̀jẹ̀ àṣejẹjẹ o Sekinat Ọláìdẹ́rajì ló ń sọ pé ó dìgbà